You! Oh, they buy me lórúkọ jẹ́. No! Education on you is a waste. Ọmọ tèmi. Ọmọ look you Oh, they buy me lórúkọ jẹ́. You know how long ni mo ti ń build orúkọ yẹn? Yes! Yes! Kò tó bí ẹ. Ah, oh my God! Kí ló dé? Kí ló ṣe fúdá di ẹ? Ẹ má jà wọn Shut up! Dábì ìṣọ́nà lọ rẹ̀. Dábì ìṣọ́nà lọ rẹ̀ my own daughter wọ́n dẹ̀ mú síta ń bẹ níta ń bẹ wọ́n dẹ̀ ń fọ́ bí ẹ̀ tó ń fọṣọ my own daughter. ẹ ń gbọ́ ṣe mí lóore níta ń bì ṣọ́ lè dáhùn ni. baby one day i'll kill her. no god forbid god forbid dáàdi ṣe mí lóore. ṣe mí lóore ṣe mí lóore ṣé lónìí gbọ́ ò ní pa mí o ò ní pa mí jọlọ ní gbọràn ẹ gbà mí ọmọ yìí. kẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ṣé mo ṣe ń rìn lọ sí kíláàsì náà. mo ṣáà fíò pé kíní kan ṣáà ń ṣe mú tó ń yọ tẹ̀lé mi tó ṣáà ń yọ tẹ̀lé mi tó yẹ ẹ̀kọ́ náà mo kàn turn back ni nígbà tí ma turn back ẹ jọ ẹ gẹ́ ẹ̀sẹ̀ tó di. GNS lecturer wa. GNS lecturer. I am telling you girls. Ah. ìdí náà ní máa ń dún lẹ́yìn mi báyìí tó ṣe kùn rẹpẹtẹ bí ẹni tó lóyún oyún obìnrin tó lóyún oṣù mẹ́sàn-án. Ah. ẹ ti gbọ́n kankan ẹ ní sùúrù mo ṣẹ̀ mọ́ ẹ̀ bọ̀ lápò ni nígbà tí máa yẹn bá máa ṣí ẹnu ẹ̀ tó máa sọ̀rọ̀ kò sí orúkọ tí ò pè mí tán orúkọ tí ìyá àti bàbá ọ̀sán mi gbogbo ẹ̀ṣá ó lè mi sweetie èmi ṣùọ́ni èmi kínkí èmi delectable èmi sexy èmi gorgeous èmi nìkan tán ni o èmi gorgeous èmi beautiful èmi nìkan ṣe nígbà tó wà máa parí ọ̀rọ̀ ẹ̀ ló bá ní ẹ òun lọ́ọ̀bù èmi ò káwa méjèèjì jọ máa fẹ́ra wa. Ah! ó mọ ọ̀rọ̀ ìjẹ́ ó máa tó lọ́ọ̀bì tó kí o. kú gajọ ẹ̀rẹ́ tó múlẹ̀ láti lọ wẹ̀rí mi báyìí. ọ̀rẹ́ mi ó kú farada. Stand up, stand up, stand up, stand up for the champion, for the champion. Stand up, stand up for the champion for the champion stand up stand up for the champion for the ah, champion. ẹ kọ́kọ́ kí mi kú oríire náà. ó dáa kú oríire kú oríire bóyá ẹ gẹ̀ẹ́sì oríire mi. ọ̀rẹ́ mi sọ̀rọ̀. It's good news. Èmi gan expect ẹ̀. Mo kàn ń wo ra, inú mi kàn ń dùn bò ni. Ọ̀rẹ́ wa ti win jackpot. Ah. Ẹni kí ló ṣẹlẹ̀? Àní mo ló ti win jackpot. Ọkùnrin mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ Clean guys, handsome guys, straight guys, cut guys. Ó tó sinmi kékeré. Ṣé mi lóore? Wàláì ó yẹ kí dìgbà àjúbọ̀ ẹ̀ ni bó ṣe dúró yẹn. Ó yẹ kí gbá ìtí ẹ̀ mọ́ ògiri yẹn ni. Ó sún nítorí ọkùnrin ló ṣe ní ká máa kí ẹ kú oríire. Táwọn ọkùnrin ṣe é. Ẹ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀

ẹ wo kò sí nǹkan kan ẹ má wulẹ̀ jẹ́ ń jókòó oògùn yín ni ẹ máa ní láti lo gbogbo ẹ̀ bó ṣe yẹ kẹ́ lò ṣé o ní sè é ẹ ẹ ṣe máa lo wà bẹ́ẹ̀. ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi ní láti lọ sí Àbújá mo ní meeting kan for seven o'clock. ẹ mo ní láti lọ sí Àbújá. ǹjọ́ ló wá fẹ́ dúró tíyàn lé báyìí ẹ́ ẹ jẹ́ kí n ṣiṣẹ́ sìn nígbà tá a kéré ló yẹ ká fi gbogbo egungun ṣiṣẹ́ tí ìta bá dàgbà la máa ṣe ni ẹ má bínú sí mi mo mọ̀ pé ẹ máa miss me? but mo ní láti lọ seven o'clock ní meeting yẹn so mo láti catch flight for maybe like um, three or four o'clock. ẹ bó ṣe ń pè wá lọ́kùnrin lọ́kùnrin wá ló sì nìyẹn. mo máa ma pè yín náà sí dáadáa ní agbára ọlọ́run náà dẹ̀ ní tán wọ ẹ ojú ò tí ẹ. ẹ jẹ́ sáré change ṣe bọ́ ẹ lo gbogbo ògbìn bó ṣe yẹ kẹ́ lò. máa lò ó àti ṣó kúkú tó ń jẹ́ lẹ̀ fún ẹ máa máa jẹ mi kúkú ṣe máa jẹ ẹ má wọlé máa jẹ. lọ́wọ́ sọ ẹ lọ́wọ́ sọ ẹ lọ́wọ́ sọ ẹ ọ̀pẹ̀lẹ̀ ọkọ mi wọṣọ ṣọwọṣọ kò tètè máa lọ o ti gbọ́ ọmọ ah, akẹ́ ẹ̀ ọmọ atọ́jú wọn náà. hospital wọ́n bínú mo ti sùn ní kọ̀ọ̀lẹ́ ló jí mi. I'm cool. Hey, damn Juma. Báwo ni kò tó promise me hundred thousand yẹn? A week ló kù jọ torí Ọlọ́run. All right. Thank you very much èmi gan-an bí kí n wà lọ́dọ̀ ẹ̀ ló ṣe ń ṣe mí. hello hello hello hello Danjuma ò ń break o hello ò ń break o hello olùsìn hello Chukwudi how you dey now? so okay. I'm cool. And you? Okay. Oh, Ushi dear. That's why I love you. Thanks, darling. Alright, I'll get back. Okay. Take care. Love you too. Hello, Shagze. What's up? Ah, ah, ṣe mí lóore o kì í sùn ní kí ló dé ná tó ń fariwo ẹ disturb èmi báyìí. hello hello let me get back to you ṣé mo ń disturb ẹ ni. ò ń disturb mi kai o wo time ni for God's sake this is one o'clock. ó dá má bínú mi pé mọ́. ah better. ah lọ́ládé. hello hello hello. Ah. bẹ́ẹ̀ ìyá kan náà dẹ̀ ló bí ọmọdé yìí báyìí. Eh? ajá lọ́pàá lọ́jọ́ kò mú ẹ̀ káì. ṣé lóore my dear bí n bá rí ẹnu mi máa dùn ara mi máa yá gágá. ṣé lóore ọ̀rọ̀ ìfẹ́ kí la bá pè fẹ́ ọ̀rọ̀ ìfẹ́ lágbára púpọ̀ gan-an bàbá nífẹ̀ẹ́ èèyàn láàyè bàbá tí ronú tó gbogbo ohun tó bá ń ṣe ni ṣe mí lóore ìṣe ló máa ń parẹ́ aláṣẹ èrè fún my pretty Susie ṣe mí lóore mo ní fàrẹ̀ gan ni bí n bá rí ẹnu mi máa ń dùn n ò lè sùn n ò lè wo. aláṣẹ tí ẹ forí lẹ báyìí nù. kí ló ń ṣe. owó tí mo bẹ̀rẹ̀ sọ yẹn kọ. owó èlé lówó tá à ń sọ. hundred thousand. má wọrí màdé. onídàá fún owó aláṣẹ rẹ ló ń sọ̀rọ̀ owó kí la ń pè lówó níbi tí n bá ti ń sọ̀rọ̀ owó ń bẹ lápò mi aláṣẹ rẹ bọ́ ọlájí. mo ń bọ̀ my baby yéé ọmọ ẹlẹ́mi tó tù àgbàpù ọmọ yìí tún fàn yìí ó gbàpù mo pàgbẹ́ ó gbàgbé gbàpù ẹ ọmọ jájọ wa ṣeré jáde ó yà sọ àìtumọ̀ kí ló ń ṣe náà. ẹgbẹ́ jáde ni these days. aláṣẹrẹ. ẹ pàbó èèyàn bí gòórì àbó chairman ńlá kí ló ń ṣẹlẹ̀ ṣe wa ok. mo jẹ́ ìtura ọba mo ní wàá bọ́ mẹ́lẹ̀ mi ṣeré ni pé kákan jọ ṣe é kiri. ta lọmọ ilẹ̀. suwa kiri. ọmọ ilẹ̀ ni. ẹ bàbá aṣẹ́yìn kan wà bẹ́ẹ̀. la ah! mo jẹ ti ah, mo ń jẹ̀ṣà ọjẹ́ kó mọ ọlọ́run máa jẹ mo ń jàjẹkù mo ń jàbàṣà eh! gbàǹtì ẹ̀. suwa ṣé o yà o ṣe bí góòrì. aláṣẹ rẹ aláṣẹ rẹ. ìjà àǹtí ẹ àbá àgbò. ọ̀tá yẹn ni òòtá yẹn apẹ̀rẹ̀ ajá ṣe èmi mo sọ bẹ́ẹ̀ ẹ fún ẹ ohun tó ń ta máa tó tán lọ́jọ́ ọjọ́ kan ni aláṣẹ mo sọ bẹ́ẹ̀ ó máa tó tán ó máa tó tán fún apẹ̀rẹ̀ àjàṣẹ ẹ ó máa tó tán fún ẹ lọ́jọ́ kan. bébì òyà ó ti àpò ìwọ náà ṣe àtìfojú rí ọmọ ọjà ṣeré jáde wà á gbàgbára lẹ̀ ìtumọ̀ ló ń fi ẹ. ẹ ti mi yéèké ẹ bàbá ah, ọmọ ó ti àpò ó ti ṣeré jáde kí ló àpò àbúlórí kó wọ́n ṣì wá. àgìlò ń ṣe. àgìlò ń ṣe lẹ́yìn Hi. I'm Shimilori. Okay, I'm Bayo. You're so handsome, so clean, so straight. Um, you're so handsome. <laughs> ah, Thank you very much. Mo ti máa ń gbọ́ pé Ọlọ́run ò kì í dáyàn kò dáyàn pé but ẹ̀yin um, Thank you very much. Can I have your number? Wonders shall never end. wonders. Wonders shall never end, wonders. Yeah. The name again? Bio. 别口。 same here. <laughs> Meet my friends. Wow. Bola. Nice to see you, sir. Same here. Sure. Oh, okay, sir. And Shadi. Shadi. I <clears throat> will need introduction because I was there when it all started. Oh. <laughs> that's true, that's true. Uh, ẹ ṣe bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àbúrò yìí ti bà mí jẹ́. Mm-hmm. Oh. ẹ má dà lóhùn. ẹ ṣe gan ni sá adẹ̀rọ́wọ́ tọ́jú yín láàárọ̀ rẹ wa o kò ní tán bíi tẹ́tí mu. àmì o àmì àmì o. ẹ ṣẹ̀ṣẹ̀ rí tó wàá ròyìn àwa rọ́wọ́ tọ́jú láàárẹ̀ àmọ́ ń kú kinní kan nìyàn ah, ẹ tẹ̀jẹ̀ ká rí ojú ọ̀rẹ́ wa ńlẹ̀. tó bá kọ́ ti dé rosette ó máa mú change of bá ti wá máa mú change. omi fi iṣẹ́ wo ló fẹ́ ṣeré mọ́ o iṣẹ́ wo mẹ́fà iṣẹ́ lè. omi ìsẹ̀nẹ̀. ẹ wo aspect ẹ sọ̀rọ̀ dé yẹn èmi kọ́ òun ni o ọwọ́ mi rè lókè òun ló máa ń ṣàní dandan dandan òun bọ̀ òun bọ̀ mi ò ní choice. <laughs> ẹ rà ẹ má bínú àwa fẹ́ sáré jáde. ọ̀gá. all right. so ọwọ́ àdìgbà wo báyìí sẹ́yìn ó ga o aago náà bo ẹ ṣe jẹ́jẹ́ o ọ̀sà. ọ̀nkú ó rà ọ̀sà. ìbàjẹ́ lórí. Okay, You're beautiful. Thank oh, God. well, <laughs> Mm. In the next two weeks, we are going to Serious? I am serious. Ah! Hey! Yes. You know, three days fasting and prayer ni I know. Tó by the tán, how many percentage? Thirty. Thirty for me! Oh my God! Don't worry. <laughs> Thank you. You know I always do that. I love you. I'll, I'll, I'll give you. <laughs> Thank you. Ṣé mi lórí nǹkan? Um, Ṣé mi lórí wà Can you believe we put ti tó seven weeks tí mo fojú kan last? Yeah. mọ̀ pé ó máa tó bẹ́ẹ̀. Um, we bóyá busy in school ni torí pé mo máa ń pè tó bá ń pè nígbà míì tó bá gbé a sọ pé òun wà nù lecture room mo kàn notice wípé tí n bá pè lálẹ́ fóònù ẹ̀ máa wà switched off. tó bá pè láàárọ̀ a pick a cut tó bá jẹ́ alẹ́ a ní switch off ṣé ìwọ bun èmi gbọ́ nígbà tí irú development yẹn dé. i'm sorry i did not mo kàn wò pé we have nothing to worry about. <laughs> nothing to worry about ọmọ wà ní school torí bó ti wà ní school àwa ní mọ movement ẹ̀ mọ́ àní monitor bó ṣe ń rìn bó ṣe ń ṣe bó ṣe ń hùwà tó dẹ̀ mọ irú ọmọ tó jẹ́. ma lọ gun school i promise. this is not right. you as a mother should know this this is not right. àmọ́ ṣe mí lóore. yes dear. mo sọ tèmi o. àwọn òbí ààrẹ jèrè ẹ̀ kó má jẹ́ pé orú ọ̀rẹ́ báyìí wà lọ́dọ̀ lọ́dọ̀ ọmọ. mọ́mí ṣe mí. ọ̀rẹ́ iṣẹ́ ṣe mí lórí ló wá ń sọ àwọn kankan fún mi sí. jọ nítorí ọlọ́run bá mi ṣàlàyé gbogbo nǹkan tó wá bá mi sọ jẹ́ káwọn náà gbọ́. Eh, eh, nkú ọ̀rọ̀ ṣe mí lórí ni mo wá sọ fún mọ́mí o ṣé wí for the past few months ṣe mí lórí ògbé ní hostel mọ́ even pé kó wá fún lecture gan-an ó lè jẹ́ pé bóyá once a week nìkan ló máa wá fún lecture àti ẹ̀ wá rí ńlẹ̀ àti ẹ̀ lè bá sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ wípé torí ìbọ̀bọ̀ kan tí oko rẹ̀ ń bá yọ̀ torí ẹ̀ ní ṣèmi lóye ṣe bẹ̀rẹ̀ sí máa wo gbogbo àtọwọ́ yẹn abábà fún wa jáde mọ́ wa kó tiẹ̀ fẹ́ gbọ́ anything mo ṣe wò pé ó lọ́wọ́ tí wọ́n fi mú mi lé wọ́n mú mi gẹ́gẹ́ bí ọmọ ni mi ò dé gbọdọ̀ rí nǹkan bẹ́ẹ̀ kí gbé sára mo ní láti wá sọ fún wọn torí ẹ̀ ni mo ṣe wá sàn. Ah, ah. ṣèmi lóore Ah, ẹ wo nǹkan once in a week ni ṣe mí lóye máa wà fún lecture tábà tún gbà sọ̀rọ̀ ṣe lóun máa kanra tóun máa jágbe mọ́ abẹ́ni pé àtògbò òun sọ̀rọ̀ ah, dẹ́n wò pé mi ò ṣáàdì lájú mi lẹ̀ kí ọ̀rẹ́ mi máa go wrong torí ẹ̀ mo ṣe ní kí wàá sọ fún mọ́ mi. ọmọ tèmi ọmọ tí mo tọ́ jọ ẹ dẹ̀ rò pé bọ̀bọ́ yìí ló ń farú irin ṣégeṣége tó ń rìn. a ní bóyì tó ń fẹ́ tó pèrè ẹ̀ báyọ̀ yẹn ni because mo notice pé àtìgbà tó ti ń fẹ́ bọ̀ yẹn àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí máa change irú báyọ̀ wo nìyẹn ta ni báyọ̀ tí ò láàbúrò ta ni báyọ̀ tí wọn ò fowó tọ́lé tí wọn máa ṣe ọmọ ọlọ́mọ lọ́nà irú báyọ̀ wo nìyẹn ṣé tó máa ń fẹ̀yìn ó ní kán gbé kúrò ní school compound ni àbí kán ní kó má kọjú sẹ́kọ̀ọ́ ẹ̀ ah ẹ wo ó dàbí pé iṣu yìí ti kúrò ní iṣu tí a kàn máa sọ báyìí bóyá tí ẹ̀gbọ́n mi bá dé a máa tébù ọ̀rọ̀ yà máa bá ṣe máa yanjú ẹ̀ ni o torí olójú òní lajú ẹ̀ kí tàlùbọ̀ kò wò wò sísà mi wò ọlọ́run pẹ̀lú ẹ̀ ọlọ́run àfẹ́kọ́ ẹ̀yẹ thank you very much kálọ̀rẹ́ mi ni wọ́n máa cover ẹ̀ ni. Ah, mi gbọ́dọ̀ ṣe rú ẹ̀ because èmi àti ṣemi lóore close gan mọ́mí dẹ́ mú mi gẹ́gẹ́ bí ọmọ. ó mú dáadáa tẹ̀ mú un. ó ṣòwò you are from a good home. yes thank you very much. thank you sir. ẹ wẹ́n mi take it easy because èmi kọ́ ní tutorial for six o'clock. ó dà ọ̀ mọ́ ẹ bá mi kí dáàdì tó bá dé o. ó dà ọ̀ nkú all right ó dà ọ̀ sàn. ṣe bí nǹkan ló bí eléyìí torí ọlọ́run mi ìdákẹ́ àdúrà lórí àwọn ọmọ yìí ẹ gbà míì. Ah. ṣó ti pẹ́ tó yẹn ti ṣe mí lórí tiwa nílé ìgbẹ́yìn ni. six to eight weeks ago náà ló wálé mo dẹ̀ ń wò pé bóyá ó busy in school ni. six to eight weeks ah, ìyẹn náà pẹ́ díẹ̀ kò kí ń pè yín ni. ó máa ń pè mí láìkọ̀ọ̀kan bọ̀ mi ò tiẹ̀ rú lọ sí gbogbo obìnrin. Mm, ẹ̀yẹn má wọ̀rì ajá ìsìn ló máa mi oró sí ilé ẹ má wọ̀rì ẹ wo ẹ̀yẹn relax ẹ má wọ̀rì. láyé mi ẹ wo ẹ gbàgbé tiẹ̀ small ní tiẹ̀ yẹn jàre. mi ìdákẹ́ àdúrà lórí àwọn ọmọ ìláyé mi. kí ló dé tó ń ṣe báyìí. wọ́n á pè é lọ́sàn-án wàá lò wà ní lecture room wọ́n á rà sọ̀tọ̀ níbi tó wà tó má pè é lálẹ́ wàá switch off phone kí ló dé tó ń wùwà báyìí ó ti rántí ilé tó ti jáde wá rárá ṣé òun ti ní ìkànnì ẹ lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀ ni èmi nìkan ní wà lọ́wọ́ lọ́n ṣe yàmàyàmà pẹ̀lú mi. àwọn òbí tí wọ́n bí ẹ ni wọ́n ṣe yàmàyàmà ah you are very stupid for that statement you are very very stupid. àwọn tó bí ẹ ṣe yàmàyàmà ah, kí ló kà kí ló kà tẹ́lẹ̀ kan ò kà rí ah, mọ̀ kó ti di báyìí ọkọ̀ sọ́run lóàbí lára rárá ó sì ti ní ọ́fíìsì ah, ọkùnrin ni wọ́n. ló dé kí ló ṣe èèyàn tàbúrò yín mo ti ń gbẹrù yín látẹ̀kọ́ àwọn rúùsítọ̀ mọ́ máa lé sísìn kọ́ tẹ́ ẹ̀ ṣe délé mọ̀ pé fámìlì ìjù lélẹ̀ kẹ́ délé bá délé kẹ́ lọ sọ ọ̀tẹ̀. Oh ó ṣe jàre she's a duplicate of an animal. Eh? all right má wọrí. o ah, ti wọ̀wọ́ tẹ́lẹ̀ ṣe mí lóore ṣe mí lóore all right. ọ̀n kásán jàre ẹ ẹ take care easy o anything tó bá wù kó lè ṣẹlẹ̀ láàrin àtàbúrò yìí ẹ jọ̀ọ́ inú campus la wà yìí ẹ jọ̀ọ́ sà ẹ jẹ́ kó jẹ́ outside campus ẹ jọ̀ọ́ sà. ó ṣe mo ti bọ́jọ ó ṣe thank you very much ó ṣe ọmọ rẹ wọ́n ṣe lóore. I promise you we regret this. má wàá o. mo sábà pé jọ́kọ̀ wà sọ́wọ́ alẹ́ yẹn níta. ẹ tẹ́ bá rí lé ni. akọni kan tẹ bá wù ẹ kó rìn lọ wàá rí alọ́ ní ti àbọ̀ ní tiwa. ẹ ẹ n kò ní bá pariwo báyìí kí ló tó ń ṣe báyìí ìwúgbò kì í gbọ́ràn ó ti stubborn jù. ṣé ọ̀nkù lélẹ̀ ọ̀nkù jàtìjàtì ni. àlọ́ lágídí. ṣe mí lóore. ta ló ń jẹ chip jẹgẹdẹ. chip jẹgẹdẹ. mi ì mi ti ń jẹ bẹ́ẹ̀. Hmm ta ló ń jẹ́ kẹ́ni. Ah, ta ló ń jẹ́ dàpọ̀. bí mẹ́rin tún jẹ́ àwọn orúkọ tó ń da yìí dàpọ̀. ṣe mí lóore. àwọn àbí. mi ò ìmọ̀ àwọn tó járùkù. o ṣàmọ̀ wípé èèyàn méjì ò lè pàdánù rọ ṣùgbọ́n ẹni tó ń parọ́ fún tí ò bá mọ̀ pé rọ ni wọ́n ń pa fóun ẹni tó ń pàṣà mọ̀ pé irọ́ lòun pa ó mọ̀ bẹ́ẹ̀. mi ìmọ̀ wọn tó ń sọ. ṣe mí lóore tójú tìyẹ́ làpárò fẹ́ ríran. èmi hmm? kàn ṣọjọ́ rọ̀ ok. I love you. I love you. fasten your seatbelt. Now let's go. Ah, ọ̀rẹ́ wọ́n ti dín chicken ìgbẹ̀jù kí lè dé e. tó jẹ́ láti kàn irun léyìí ó máa fi ń kéka mi. mo dín chicken ìgbẹ̀jù mo dín gbẹ̀jù ẹyọ kan lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lórí mo ti dẹ́n lọ pẹ̀lú ẹ mo dín gbẹ̀jù yẹn yẹn yẹn yẹn nǹkan yẹn ló hàn mí lẹ́yìn. ó dẹ̀ ń lọ pẹ̀lú malt. Ah, ah. <laughs> gbọ́dọ̀ àbúrò ibi ti tọ́sán sí mi. kí ló ṣẹlẹ̀. wọ́n ní màá gbọ́ wọ́n ní who is the most dangerous devil. Ah, ó wá ní option a ó ní money mm-hmm. b women ó wá ní c <laughs> ó ní c boko haram. <laughs> tari wo pé olóde just jù láwọn mẹ́tẹ̀ẹ̀ta. everybody ló mọ̀ pé boko haram ní one time since àwọn náà ń rò lẹ́rú so boko haram ni. i disagree with you totally. Uh -uh. ah no no no no ṣé ìwọ mọ̀ pé money ni àbọ̀gọ́ tó máa ń ní money is the root of all evil. Ah, ó tó ni. ó ah, ah, ṣùgbọ́n tó máa ń sọ pé. owó rèé èṣù rèé ṣọ́ọ̀mọ̀ ni ṣé o mọ̀ wípé boko haram tí ò dárúkọ yẹn torí owó ló ṣe ń jà then oh, obìnrin tó jẹ́ option b yẹn. tóbìnrin bá ń ṣe pẹpẹ fúru ọkọ ẹ tó ṣe ẹran ní i love you sweetie i love you ọkọ ṣe kí ni ọkọ ẹ. mo ní mọ̀lì gidi gan. tóbìnrin bá ti ń ti ọkọ ìpè lórí burúkú olùsí máa jàǹfààní. òyàwó ni. kò yọ owó ni ṣé o mọ̀ ni. owó ni o. owó ni kẹ̀kẹ́ ìrere owó ni kankan. ah babe sọ́sọ̀ báwo ni. bọ́lá ọ̀rẹ́ ṣadé ṣẹ́ṣẹ̀ wa nù kí n jẹ́ kẹ́mẹ́ni tí mò ń fẹ́ bí ti bá wọn. tá ni mo gbèsè rán. kí ló ṣẹlẹ̀. ó dàn kó tí kúlẹ̀ bá pani títa ò lè pani. báwo ni báwo ṣe mọ̀ pé mo fi dàpọ̀. ṣáde báwo ṣe mọ̀ pé mo fẹ́ jẹ́ dẹ́dẹ́. báwo ṣe mọ̀ pé mo fẹ́ mo fẹ́ kẹ́ni. báwo ṣe mọ̀ pé ṣáàgùn ti gorí mi. ta ló ráyè tẹ́lẹ̀. pápá ń bá rí ẹ̀ tí mo tọ́ ẹ pẹ́ ẹ̀kọ́ ni mo máa ń rí ẹ̀ tí mo tún dárúkọ yẹn náà ẹ̀ka yẹn náà fún. ó Felix ńkọ́ Ikechukwu ńkọ́ o ò mọ̀ Lẹ́kọ̀ọ́ ńkọ́ Jamiu ńkọ́ Lọ́ládé ńkọ́ ẹ mọ̀ yẹn náà ẹ mọ̀ títí kùdì náà. <laughs> Ah, ah, mọ́nà ṣáájú ta ló rò pé ó ráyè ranù bíi titi ẹ. excuse me. wọ́n yẹ jọjọjọjọjọ jẹ́ n parí ọ̀rọ̀ mi tí kò máa ṣe pé bóyá o ò lórí tó ń rò o ò tiẹ̀ níròònù tó tiẹ̀ ń rò rárá ni lórí ìlú ẹ̀ ẹ̀ ọ̀kan péré o ti dárúkọ more than ten men tó ti gun orí ẹ̀ jẹ́ ìgbóná kí lórí tó ń fò ṣì ṣayọ̀ ẹ́ ìwọ nìkan tán. ẹ kò ń jẹ́yọ̀ sí ẹ̀lẹ́ tó mi ẹ lè bá mi ẹ máa máa lé mi báyìí ẹ̀lẹ́ tó mi. ọ kí ni ń ṣẹlẹ̀ ṣé lórí nọbi tó ń ṣe káàkiri yìí náà. ó nọbi ni mò ń ṣe òun lẹ ti ń jẹ lẹ ti ń mu yìí lòun pa chicken ẹni tó ṣépè fún bẹ́ẹ̀ má bínú àṣepẹ. ẹ ẹ anyway àǹtí ṣé torí ẹ náà ni ẹ ṣe wá sí hostel for the past four. madam kí ló kàn tiẹ̀ bẹ̀ màá bẹ́ẹ̀ lọ ṣọwọ́ school fees mi. yes ìṣó ó ti bí ẹ ẹ ó tàbí ẹ náà gbà owó mi ọ̀rẹ́ ọ̀rẹ́ orí pínkì ló wà. ó sọ àìbàjẹ́ domi. máa mú lọ kí kí ló ṣe olùdọ̀ kí ló ṣe. ọkọ rẹ mi dé ni báwo ni school. school was awesome ṣorí báyọ̀ ó tẹ wá sí rẹpẹtẹ ṣe ló kàn yàwó bẹ́ẹ̀ àtàwọn ọ̀rẹ́ yàwó tó ń yàwó tó ń yàwó fún wa in fact ó tó mú wa bó báyọ̀. báyọ̀ ọ̀nà ó ti ràn mí sí ẹ gbogbo. èyí ní ìdágbọ́n o ah, ah, ah, àṣìbẹ̀rẹ̀ kọ́mọ̀ pé mo ti broke o ṣé ẹ̀ tẹ̀ ní kí fẹ́ẹ́ ti báyọ̀ báyọ̀ kí ló dé kí ló ṣe báwo wà òkè ó fún wa lókòwò. orí báyọ̀. are you sure you're okay. báyọ̀ báyọ̀. Ah, ah, ṣe ni bàbá lọ mú tiẹ̀ lọ́tọ̀ ìyá ẹ̀ náà mú tiẹ̀ lọ́tọ̀ àwọn ẹbí náà tún dìde wọn lọ máa ṣọ. ẹ wo àǹkárá three five yẹn tí àwọn ọmọ ilé rà òun lèmi náà máa rà o. kí ló wáá dé tó jẹ́ pé wọ́n máa ṣọ lọ́tọ̀ọ̀tọ̀. kò yé mi o ta ni ẹ ò jẹ́rẹ́ bá ń ṣílẹ̀kùn à ń bọ̀ o. ẹ káàsán ẹ káàsán ẹ lẹ́ o ẹ wọlé. Kálẹ̀ béèrè. Ẹjọ́ Báyọ̀ ni mo béèrè. Báyọ̀. Báyọ̀. Báyọ̀. Ó dúdú báyìí. Ó ga. Kò fi bẹ́ẹ̀ sanra. Ó ní good set of teeth. Báyọ̀. Bẹ́ẹ̀ni. Báyọ̀dé. Àbí bíbá ẹ̀kọ́ ló ń gbé ni. Jọ gbà mí kalẹ̀. Báyọ̀ tí mo sọ yìí, kó tó bá òde ti ríra mi. Má ṣe sọ pé fún ìlànà ìlú ni kí wọ́n pàdé òun obìnrin ni. Um, for the past three months, a máa ń ríra everyday. Ìyá Báyọ̀ Adébáyọ̀ tó sọ lóòótọ́ ni ọmọ onílé bíbá yìí ibi ló ń gbé ìyá tóbi ló yìí àmọ́ wá ṣe ni láàánú nìkan bí ọdún méjì sẹ́yìn. àti mi àti mi àti mi kí ló dé báyọ̀ kí ló ṣe báyọ̀ ó ṣẹ̀ṣẹ̀ kú òǹbí sí i ni ó lóun lọ àbújá àbújá àti mi wọ́n pè mí sí ìsìn pé o fẹ́ rí mọ́tò tó ń gbé lọ sí ìkẹjà airport kí ló dé ó lásìlẹ̀ sí gbogbo wọn ti kú gbogbo wọn ló ti kú ọ sí mi ọ. àti mi àti mi àti mi àti mi àti mi ò ẹ wojú mi torí Ọlọ́run àti mi ẹjọ́ ẹjọ́ ẹjọ́ àti mi. gbé ẹ bá gbọ́ lò. àbúrò àbúrò àti mi ǹjẹ́ kí ló dé gbé. ẹ wojú mi torí ọlọ́run. àti mi ṣé mi lóore nítorí ọ̀rọ̀ náà. àǹtí ah, ẹ má rò jìnnà ṣe bóun lára ẹ̀ ti wálẹ̀ yìí ẹ yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bá yẹ pé ààrẹ ò tí ì wálẹ̀ báyìí kí làbá máa sọ. ẹ ní ṣòfò ọmọ àmì. àǹtí ẹ kàn sọ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé tó bá jẹ́ pé bó ṣe jẹ́ kò ní ẹyọ kan tó wà lọ́wọ́ wọn ló jẹ́ kó máa fún ìgbẹ́ yẹn. ọlọ́run ní gbà lọ́wọ́ wa. ẹyin tí òbí ẹyin tí òbí ló jẹ́ bó ṣe wà yẹn. ah ah doctor ẹ kú tọ́jú ẹ kú tọ́jú wa ẹ ah, kú no cause for alarm at all Hey, ní ìdá to panic ṣẹgbọ́n tó bá ti jí nsìn My discharge yẹn ẹ ah. máa lọ lẹ́sẹ̀ ara ẹ ló máa fi rìn. àmì o. àǹtí ẹ jọ ẹ rí mi. bẹ́ẹ̀ ni. ẹ lọ kò lè sí ọlọ́run má jẹ́ kí nǹkan tí èèyàn rò kó bà nǹkan tí èèyàn rò jẹ́. àmín. ṣe rí ọ̀rọ̀ ṣe mí lóore tóbi lọ́dọ̀ àwọn òbí ẹ̀ gan. madam. kò sí problem mo sọ fún yín lára ọmọ yín ti yá kò sí wàhálà ṣe kí n má tàn yín o nínú àwọn test tá a ṣe ṣé mi lórí ti lóyún. ọmọ tèmi ọmọ look you oh, lè bá èmi lórúkọ jẹ́ you know how long ni mo ti ni mo ti ń build orúkọ yẹn yes yes kan tó bí ẹ oh my god. kí ló dé. kí ló ṣe fúra di ẹ. ẹ má jà lò. shut up. láti ṣe kí rẹ my own daughter wọ́n dẹ̀ mú síta ń bẹ níta ń bẹ wọ́n dẹ̀ ń fọ́ bí ẹ̀ tó ń my own daughter. ẹ ń gbọ́sẹ̀ mi lóore níta ń bì dáhùn ni. baby one day I will kill her. no god forbid god forbid dáàdi ṣe mi lóore. ṣe mi lóore ńkọ́. ṣe mi lóore wà ní school. àwọn ṣe can you believe we, put ti tó seven weeks tí mo ti fojú kan wọn mi last. Yeah. Um. pé Omatobe. Um. tó mean ehm, we ń wòye you busy in school ni torí pé mo máa ń pè mo máa ń pè ńgbà míì tó bá gbé lecture room mo kàn notice we tí n bá pè lálẹ́ fóònù ẹ̀ máa wà switched off bá pè láàárọ̀ á pick tó bá jẹ́ alẹ́ á ní switch off ṣé ìwọ bùn èmi gbọ́ nígbà tí irú development yẹn dé. i'm sorry i did not. mo kàn wò pé we have nothing to worry about. <laughs> nothing to worry about. ọmọ wà ní school torí bó ti wà ní school àwa ní mọ movement ẹ̀ mọ́ àní monitor bó ṣe ń rìn bó ṣe ń ṣe bó ṣe ń hùwà tó dẹ̀ mọ irú ọmọ tó jẹ́. má lọ home school i promise. This is not right. You as a mother should know this. This is not right. How hmm. much ṣe mí Lori? Yes, dear. Don't sort me o. Tó bá wòrú tán, ìwọ Chelsea. Ṣé mi lóore ṣe kí She's pregnant. kú iṣẹ́ dé ṣàǹgbá fọ́ olóró kùn lọ bí oyin. Ah! Hmm. oyún ẹ̀sìn ni mo ní yìí oyún tí ò ní bàbá oyún má lè gbàgbé etí wo ní bá ní gbọ́ pé òkú ni mo lóyún fún ah! kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ nítorí mi ṣẹlẹ̀ oníbàǹtẹ́ tó ní kí lẹ́lẹ́wọ̀n ẹ̀tù ó ṣe ah, ah, mo rẹ́rìn ẹlẹ́yà rẹ ó tán lára ọba dasaki wọ mi òun ẹ̀wọ̀ ẹ̀tẹ́ òun àṣejù bá a wí fọ́mọ ẹni àgbọ̀. ẹ káàsán o alàgbà ẹ káàsán o ẹ káàsán. ẹ káàsán. olúwa rán mi sí i ẹ mọ̀ mí o èmi náà sì mọ̀ yín ègbé ni fún ẹni tá a fi rán tí kò jẹ ẹnikẹ́ni ní sàkání yín kò gbọ́dọ̀ ṣẹ́ oyún pàápàá jùlọ èso ara yín. kó má ṣẹ́yún. bẹ́ẹ̀ni kó mọ́ bá a já sí kú. mo sì ń àlàáfíà fún yín àlàáfíà fún yín. ẹ ẹ jẹ́ kí n bá yín wá àkọ́kọ́ àwọn pé ọ̀rọ̀ ńlá ni. alàgbà ọ̀fẹ́ la fún mi kò rí bẹ́ẹ̀ àlàáfíà fún mi. Okay, I'm Bayo. You're so handsome, so clean, so straight. Um, you're so handsome. Ah, Thank you very much. Mo ti máa ń gbọ́ pé Ọlọ́run ò kì í dáyàn kò dáyàn pé but ẹ̀yin pé ẹ̀dùn um, Thank you very much. Can I have your number? Wonder, Wonders, wonder. Wonders shall never end, wonders. Yeah. The name again? Bio. Bio. Thank you. Oh. Mm. Thank you. Life wo ṣe ah mo rẹ́rìn ẹlẹ́yà rẹ̀ ó tán lára ọba dasaki wọ̀ mi òun ẹ̀wọ̀ ẹ̀tẹ́ òun ẹ̀wọ̀ àṣejù bá wí fọ́mọ ẹni àgbọ́n. 就是。 fẹ́ kó take it easy gan lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ torí pé kí nǹkan tá a rò kó má bàa ìta àrùn jẹ́ mi dẹ̀ gbàdúrà kí n fojú sunkún ẹ̀ nítorí pé alátímúlá sí ẹ kò dáa rárá. báwo 刘钱，想不有人，想不有人。 ṣe mí lóore. yes dear. ṣé bí o ṣe láàlá ẹ nìyẹn. bẹ́ẹ̀ni. ṣe mí lóore. kí wọn náà ṣe láti ẹ nìyẹn. èmi náà ń jáde lọ mo pàdé aládùúrà lẹ́nu ọ̀nà. No ó dẹ̀ warn mi pé oyún yẹn o wọn ò gbọ́dọ̀ ṣe ṣé ẹ̀yin ò wá mọ̀ pé ṣe ni ọlọ́run ò fẹ́ fi ara pamọ́ jẹ wá níyà. Oh, oh yes oh yes ọlọ́run ti mọ̀ pé ó nìkan ló wà lọ́wọ́ wa kò dẹ̀ fẹ́ ká pàdánù ẹ̀. therefore ọmọ yìí kò ní ṣe oyún yẹn. yes. ṣe mí lóore lọ́mọ tó jẹ́ pé oyún ẹ̀sìn ló ní n tó ṣe òpọn fámìlì ilé this is a disgrace. oyún ẹ̀sìn ni oyún disgrace ni. but baby sórí tí a bá ń sáré ká má tẹ̀ tá a ti tẹ̀ torí a ti tẹ̀ báyìí èrè ká má kú lórí ẹ̀kọ́ ọmọ yìí ò gbọ́dọ̀ kú. final say kò ní ṣe oyún yẹn ṣé mi lóore. ó ṣe mí o ó ṣe wá ó ṣe ẹlẹ́dàá wa torí àwòwí tó àwa méjèèjì àsọ tó. But before God and man, you know that we tried. Get him out of here. Daddy. Daddy. mummy. Oh. <sighs> <sighs> <sighs> dùn hmm. ayọ̀ mi kún. Hmm. ṣe mí lóore pẹ̀lẹ́ wàá bí láyọ̀ wàá dẹ̀ sọ láyọ̀ inú mi dùn ayọ̀ mi kún. Ah. bá a ṣe pé o ṣe. ọkọ ayọ̀ ọmọ ẹ ọmọ ọmọ rẹ àbí àmì lọ́wọ́ ṣe àbí kí ló mọ ní ìlú. mo fi ìpàdé oorun ìyá àti bàbá lórí mi mo fi bẹ̀yìn mọ́ mi mo fi ẹ̀jẹ̀ tẹ́ da lé mi lórí mo fi bẹ̀yẹ̀ kò tètè yé mi náà ní pé sára ilẹ̀ bá mi sọ mo tẹ̀ ń bá mi sọ kò yé mi ni mummy ẹ wo nǹkan tí mo ti pass through àti nǹkan tí mo kẹ́yìn náà sí mo ṣẹ̀ṣẹ̀ gbà pé tọmọdé bá pé kú àdàjẹ́ tó bá pẹja àdàjẹ́ tó bá pààrọ̀ gidigba agbékàwọ̀ bí àmọ́lé mú mi àfikẹ́jọ́ àríjì mi bo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ mo nílò ṣe ẹjọ́. náà ló délẹ̀ nǹkan táwọn àgbàlagbà máa ń sọ náà nìyẹn pé tí àgbà bá rí lórí ìjókòó tí ọmọdé bá gun àkàbà àìmọye tó ná ọrùn kò lè rí òun ló délẹ̀ gbogbo ẹ̀ bó ṣe lọ bó ṣe kó ilé náà ló kó wá jọkẹ́. Daddy, I'm sorry. Bàbá wa, ẹjọ́ torí Ọlọ́run. Bínú sí, ẹ bá mi dáríjì. Ìgbà ìmọ̀ ni, ẹjọ́. Ẹjọ́ bá mi dáríjì. <laughs> ẹ má bínú sí i. ẹ jókòó ẹ jókòó torí ọmọ wọn yẹn ẹ jókòó torí ọmọ wọn yẹn ẹ jọ ẹ bá mi dárí jì í. ṣe mí lóore ah, oore ló ṣe mí yìí ẹ wo bàbá wa ṣe rí báyọ̀ tẹ̀ ń wò yìí ìkúnlẹ̀ mi mẹ́sàn-án ni kó tó di pò dúró nígbà tó dúró lọ́nà lọ́sàn-án gangan tó yẹ kí n fẹ̀yìntì kí n máa jẹ wọn mọ́ ni kó tún dé ló tún mú lọ kí ni mo wá fẹ́ bọ́ lọ́hún ṣe torí náà kọ́ ẹ jọ̀ọ́ ṣe mí lóore ṣé ẹ wá rọ́mọ tó wà lọ́dọ̀ mi tí mo gbé lọ́wọ́ adérọ́pò ni òsèkú mi dẹ̀rín ni ìjọ ẹ ṣàánú mi ẹ jẹ́ káwọn méjèèjì máa bọ̀ lọ́dọ̀ mi máa tọ́jú wọn n ti ṣe mí lórí bá ń fẹ́ máa fún ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ mà kò lè ṣeé ṣe ọmọ kan ṣoṣo tí èmi. Ah, màmá ẹ ṣe ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ ló yé wa in fact ibi tẹ́ ẹ sọ dé kò yé àwa tá a jókòó yìí jù bẹ́ẹ̀ lọ. really kò sí nǹkan tó wrong tí ẹ bá mú sọ́dọ̀ tọmọ náà wà lọ́dọ̀ yín after all ọmọ yín ni ó ṣàbímọ fún bó jẹ́ ẹ̀dẹ̀ jẹ́ pé circumstances tí ọ̀nà ọmọ ọ̀rọ̀ ọmọ gbà orí bákan bet kò lè rí bẹ́ẹ̀ yẹn bó ẹ ṣe èrò lórí ìjókòó ó nìkan náà làwa náà ń wò lójú therefore kò sí ìtọ́jú náà tẹ́ lè fún tọ́tẹ́ ní intention àti fún táwa kìíní ò ní fún jù bẹ́ẹ̀ lọ. <laughs> ṣé báwa la bí o kí ló tiẹ̀ fẹ́ jókòó tì. ẹ jẹ́ kí òun àti ọmọ ẹ̀ kan wà lọ́dọ̀ wa á tọ́jú wọn. anything lẹ́yìn náà bá fi ìwé ẹ fún the house is open ẹ wọlé kẹwàá ṣe nǹkan tí. Tí ẹ bá fẹ́ ṣe àmọ́ pé tó ní bíbá lọ àná ẹ má yẹ kó bá yín lọ ẹ jẹ́ kó wà lọ́dọ̀ wa ṣé rí ọmọ tó wà lọ́dọ̀ yìí yẹn tó bá dàgbà tó bá tó certain age tẹ bá fẹ́ mú nǹkan yín ah, ẹ̀yin lẹ ní ẹ free. tòun yìí máa lọkọ yìí máa lead another life ṣé bóyá àwọn ọ̀dà sáà mi mọ̀. ilé kókó tó gàdúgbò. àyè gbà yín bí ẹ ṣe hmm, akóríire náà. My dear. Thank you very much. Eh? Thank you. Thank you.